jésù olúwa wa ẹ pé jésù gbogbo ẹni tó ń dáná ogun tọ̀sán tòru lórí ayé mi olúwa mú mi ṣẹ́gun ẹ̀ lóru yìí ẹni tó ń dá mọ́ mi ọ̀rọ̀ ẹnu lásán wọ́n lè fi dáná ogun tìyàn ọ̀rọ̀ ẹnu ọ̀rọ̀ ẹnu ọ̀rọ̀ ẹnu wọ́n gbàdúrà wọ́n gbógun ẹnu tẹ́nikẹ́ni lè ń jà níbí báyìí títí kan ìpè ìwọlẹ̀ rí kan gbogbo ogun ẹnu tó ń dínà àṣeyọrí gbogbo ẹnu tí ò jẹ́ kó lóore ti ṣàánú rẹ gbogbo ogun ẹnu tí òjò ti jù báyìí lọ ogun ẹnu tí òjò ti lọ́kọ wọn ní àṣẹ ni tó fẹ́ fẹ́ nìyẹn ó jẹ́ má fẹ́ ọlọ́run dẹ̀ ti kọ yí pọ̀ mo súre láàárọ̀ yìí ogun ẹnu tó dìde sí ẹ̀yìn ènìyàn wọ̀nyí ogun ẹnu tó lẹ́hùn ní jẹ́ lọ lórúkọ jésù kò ní bá yín jí láàárọ̀ mo ní kò ní bá yín jí láàárọ̀ ẹ pé jésù olúwa fún rómi ní agbára tó ń ṣẹ́gun ogun ẹnu ẹ mọ̀ túmọ̀ ẹ̀ kò sí bó ṣe sọ̀rọ̀ ẹ níbàjẹ́ tí agbára yẹn bá wà nínú ayé ẹni tó ń sọ fún mi pé no she's not like that ìdí nìyẹn let God be fighting for you don't fight for yourself you know why you can't be everywhere hallelujah mo wà lamẹ́ríkà báyìí amen do I know what the war that they are waging in Nigeria kí wá ni mo fẹ́ jà no nígbà tí mi kì í ṣe omnipotent amen i'm not the everlasting god but i have the everlasting god in me so that responsibility i have transferred over to him pé olúwa gbogbo ibi tí mi ò lè dé níwọ̀n ìgbà tó bá ti débẹ̀ máa jà lọ gbogbo ibi tí mi ò lè wọ̀ níwọ̀n ìgbà tí ojú rẹ̀ tó ibẹ̀ máa ṣiṣẹ́ agbára lọ torí mi hallelujah so battle you cannot fight you transfer it to God forces you cannot face you leave it to God má dájà rẹ̀ gbàmọ́ ìdí tó o fi lọ́pàá àdúrà shit for under murmuring? How often have you stand on your feet? Have you bowed down did she say?